والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته. صلى الله عليه وسلم صلى الله عليه وسلم nínú dáadáa nígbà tá a ti ṣe ọ́nà tá a ṣe fáwọn ẹbí àti àwọn máa tí wọ́n gbà wá ní ààyè àtàwọn jẹ̀mọ́ torí pé tábà fẹ́ ṣe àfààyè gba ọ̀rọ̀ kankan báyìí èèyàn lè mọ̀ dodo kọ́mọ̀lì láǹfààní àti àti káwọn òdodo yẹn tà sí ó lè mọ̀ kọ́mọ̀lì láǹfààní ó lè wù kọ́ fọ́nká ọ̀kan kọjá pé zébọ̀n gan kò fún láǹfààní kó òdodo yẹn fọ́nká torí ẹ̀ láti kí ẹnì kọ̀ọ̀kan wá pé wọ́n ìgbàláyè wà lórí ọ̀rọ̀ tí wọ́n ní kí á wá ṣàlàyé ní àárọ̀ àtẹ̀tí àwọn dọ́kítọ̀ náà kan ọ̀dùnkún tó pè nípa àwọn ni wọ́n ń dọ́kítọ̀ lọ́wọ́ sí láàrin àwọn àti àwọn ìjọba nípa ti pa àwọn ni wọ́n yàgbá débi tá a bá lánàá kan lọ́wọ́ aláìmọ̀kan ló pè wá ní ìjọba ọlọ́ọ̀kan nínú nǹkan tí ẹ ti wo wọn ọ ó náà ni pé mùsùlùmí ọgbọ́dọ̀ máa ṣègbìyànjú kọ́mọ dédé lórí gbogbo mọ́sálà kọ̀ọ̀kan nínú àmì sáfẹ́lì tí ń bẹ nínú ẹ̀sìn wọn mùsùlùmí gbọ́dọ̀ gbìyànjú pé ní kí ń òótọ́ ọ̀rọ̀ jù nínú nǹkan tó ń wà kó lè máa kọ́mọ̀bà ọmọ ọ̀fẹ́ ọlọ́run pẹ̀lú àìmọ̀kan tá a bá wà òjò wa lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àìmọ̀kan náà fi ń sin ọlọ́run tí ẹ̀kọ́ àìmọ̀kan náà fi ń sin ọlọ́run báyìí ìbànújẹ́ ńlá nínú jẹ́fẹ́ ń tọ́ba mọ̀ tí ó sì láǹfààní àti lè pàkíyèsí àwọn tí ń sin náà pẹ̀lú àìmọ̀kan yẹn ó jẹ́ pé ó ṣe pàtàkì fún wa kọ́ pé ẹ̀mí wa kọ́ mọ́ nígbà tọ́rọ ẹ̀sìn bá ṣẹlẹ̀ torí pé nìkan ọ̀sọ̀rọ̀ ẹ̀sìn látàrí pọ́fẹ́ pe èrò sí ọkọ̀ ara rẹ̀ ọ̀sàlàyé ọ̀sìn fáwọn èèyàn látàrí pé ọfẹ́ fi lérò lẹ́yìn àbúfẹ́ ti fi gbajúmọ̀ àbúfẹ́ fi àbí wàhálà kàdá bí o ṣe pé kí o lè bá àyè ẹnì wá sí i mo láwùjọ ká ọ̀wà yìí ó ti dà òjò tó jẹ́ pé kí kan fẹ́ yanjú ọ̀rọ̀ kan ẹ̀ kìlá wọ́n ama tí ó ń tò sọ gbọ́nà ọba láti bá náà sára ìgbà míì a máa fi nǹkan pama fún mímọ̀ fàáfàá tí o sì fi yọ ọmọ kí ní ẹbí ọ̀rọ̀ tó dọ́kọ̀ nǹkan kan lọ́sẹ̀ ẹni tó gbé ni wọ́n wá tì ọmọ tí ó ní òyìnbó gbà pàǹpẹ́ ẹ̀rí mọ́sálà yìí nínú ọkàn afáà gbọ́dọ̀ ma nípa ọmọ tí náà gbọ́dọ̀ mọ́ wọn ó fi àtòkò ń jẹ dáadáa ìjókòó kọ́lọ̀ ní sábà bí dáadáa fún wa mo kí fọdúlọ́tò ṣe ṣẹ̀rí Abu Ahmed mo kí ìmọ̀ fáwọn tó ń bọ̀ bẹ́ẹ̀ gbọ́n mo jọ fáwọn ẹ̀mí mímísẹ́ sí ìta àwọn iṣẹ́ òfin ń bọ̀ kọ́nà kó jẹ́ ayé wọn pẹ́ ìjọ́kùnlọ́ ọ̀fẹ́ rẹ̀ sẹ́ni mọ́sálà tí wọ́n ní káwá pẹ̀ bí ọ̀rọ̀ méjì náà kì fi mọ́sálà tuntun lọ́dọ̀ àwọn olùmọ̀ kì fi nǹkan tuntun dípò pàṣẹ ń pẹ́ àwọn olùsọ̀rọ̀ àti olùkún bẹ̀rẹ̀ ilé yìí not allah kò ti pẹ́ ni kódà mi tó pẹ́ dé ọ̀pọ̀lọpọ̀ wọn àfà òye sábà sọ nínú síra wọn níbi tó kọ́mọ́ndì níbi tó kọ́mọ́ndì torí pé hadith tó lálàáfíà wá lórí ẹ̀ a sì nínú àwọn àfà àtọ́jọ́ yìí pé wọ́n sọ nínú àwọn síra wọn ìjẹ́ pé àwọn síra bíi méjì mẹ́ta sára mu lọ́wọ́ amúkíra tó fi mọ̀ pẹ̀lú ọ̀rọ̀ fún ọ̀rọ̀ bàbá yìí àfa àgbà náà ti gbogbo ayé mà wọ́n ti kọ àwọn tírà tó pọ̀ nínú àwọn tírà tó kọ tó fi ẹ̀sìn wa oní tírà kan ní sọ́ọ̀rì mọ́ńtẹ́à ta ọkọ̀ jẹ́ sọ́ọ̀rì záàbì sẹ́pìnà bí tírà ṣe tóbi tó bàbá òtí ẹ̀mí ń sàn mọ́sálà yẹn ní ní orí kà bẹ́ẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àlèrè kà ń pè ní mọ́wùú mọ́wùú orí kà ní orí kà náà bí tírà ṣe tóbi tó tí ń tọ́ka sí wípé kìí ṣe nǹkan à ń gbà bí àgbàgbà wa kìíní kan alimam sheikh Fawzan sheikh sọ́ọ̀lì Fawzan hafizahullah síra àwọn kan mẹ́wájú mi ń bi tá ń pè mí síra tí wọ́n kọjá pẹ̀lú sọ́ọ̀lì yẹn ti bàbá ọ̀sán kankan tó jọ mọ́mọ́ alàyẹn bẹ̀ níbi tó gbajúmọ̀ dé sheikh Fawzan síra ọwọ́ mi àlùmọ́lá kọ́sọ̀ kékeré àwọn sọ̀rọ̀ tó jẹ́ máa wọ gbogbo ń tẹ́ fi sọ̀rọ̀ bíi láì mẹ́ta ni láì mẹ́ta níbi tọ́rọ̀ yẹn gbajúmọ̀ dì tí wàá lọ gbajúmọ̀ gbogbo ẹ̀ náà láàfọ̀ bí ibi ńlá ìta àlù. alimami Al-Baghawi ní sírọ̀wọ́ mi ìṣẹ́lẹ̀ sunna àwọn máa wọn àhàdìsù wá lórí ẹ̀ wọ́n ti ṣàlàyé àwọn àhàdìsù pẹ̀lú àwọn àdájọ́ ká padà ṣàlàyé níjókòó yìí. alimami Muhammad Nasiruddin Al-Albani rahimahullah nínú sírọ̀ àwọn ẹ̀ mustapha fi fíkì sunnati walkitab wọ́n sàlàyé mọ́sálà yẹn tó pọ̀ dáadáa tí àwọn ìtìsọ̀rọ̀ tí àwọn sọ́márì ẹ̀ tún bẹ́ nu àtẹ̀lọ́wọ̀ mi tẹ́lẹ̀ nǹkan ṣùgbọ́ àwọn ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí kì í sọ̀rọ̀ pé wọ́n á lọ mú àfa kan wá wọ́n á ń sọ kìnní kan ń sọ kìnní kan ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí ọ̀rọ̀ àwọn olùmọ̀ni táwa fẹ́ kàṣíwá létí ọ̀rọ̀ táwọn afa ti ṣàlàyé tipẹ́tipẹ́ káfẹ́ kàṣẹ́wà létí ní kọ́nà ọba Allah subhanahu wa ta'ala kí yóò fi àsìkò ńjẹ́ dáadáa lórí ẹ̀. mọ́sálà nǹkan méjì ní mẹ́lábẹ̀ alákọ̀ọ́kọ́ o ní pé ìgbà wo náà máa ṣe ìkọ́ ọmọ iní nìyẹn ìgbà wo náà máa ṣe ìkọ́ ọmọ ẹlẹ́ẹ̀kejì o ní pé nígbà táwọn èèyàn tí wọ́n bá ṣe ìkọ́ ọmọ tán ìgbà wo làwọn èèyàn ó dìde dúró. nígbà wọn bá ń ṣèkọ́ ọmọ tí wọ́n bá ṣe gbẹ́nu lé ìkọ́ ọmọ làwọn èèyàn ó dìde lọ dúró ni àdúgbò àwọn bá ṣe tán àbá hà kàdà gbogbo àwọn nǹkan ọjọ́ mọ́sálà méjì ní nǹkan tó hàn sí mi níbèrè wọ́n di èmi léèrè o. alákọ̀ọ́kọ́ ò ní pé mọ́tà ni wọ́n máa ṣe fún un èsì lórí eléyìí ní tí ń sì sàwọn لا تقام الصلاة إلا إذا خرج الإمام من المسجد الشعور بالجيل رẹ̀ عند العلماء torí ẹ̀ ìtọ́wà fún ó ní pé wọ́n èyí ṣe ìkọ́ọ̀mà àyàfi ìgbà tí ìmáàmù tọba wọn mọ́sálásí tọba jáde wọn mọ́sálásí ó ní wọ́n máa ṣe ìkọ́ọ̀mà bọ́yẹn tó jẹ́ mọ́ àgbẹ̀yìn ó ti rí ìmáàmù ìmáàmù nìdéyìí fọ́yúkì ìkọ́mọ̀ tí ó ṣe ìwá ni an imam uh, sheikh fauzan rahimahu afibahullah wọ́n sọ pé la yuqimu illa bi idni imam nínú kí àwọn mi ṣe uh, mulakhas al-fiqhi ní page mujalladu alakọ̀kọ́ juzo one page eighty five nínú nusukọ̀ àtọwọ́ tèmi wọ́n ní la yuqimu illa bi idni imam mu'azzin tí ó ṣe ìkọ́ọ̀mà kò ní í ṣe ìkọ́ọ̀mà àyàfi pẹ̀lú kí ni o ìyọ̀ǹda ìmáàmù li anna ìkọ́ọ̀màta manutun waqtuha binadari ìmáàmù torí wípé ìkọ́ọ̀mà manutun waqtiha binadari ìmáàmù wọ́n sọ ma rírí wọ́n sọ sísọ àsìkò ìkọ́ọ̀mà má rírí ìmáàmù. pẹ̀lú pẹ́ẹ́tì rí màmú báyìí ó dàgbé tí màmú ọ̀bá sì wọlé kọ̀lẹ́kọ̀ káàkiri rí màmú sọ́jọ́ báyìí kọ̀lẹ́kọ̀ fún wa ká bẹ̀rẹ̀ ìkọ́mà káàkiri kò tún èso gbọ́ ṣùgbọ́n ẹni tí ó ti yóò ṣe o yóò rí ẹni tí ó ṣe ìkọ́mà kò ní ṣe ìkọ́mà àfi pẹ̀lú ìtọ́ka ìmáàmù àti ẹsẹ̀ ìkọ́mà wàlà yúdìú azan kọ́bìlà lọ́wọ́ ẹ̀já dandúmẹ̀ sheikh afibọ ọlọ wọ́n tó wá sọ láàyè mi wípé torí wípé ìrun pípé ìrun pípé hákù muhazin muhazin oní ó wà àsìkò òun dáadáa oní ó sì pè òun ṣùgbọ́n kágbé òun dúró ìwọ ìmáàmù ẹ̀tọ́ ìmáàmù ni ìmáàmù ló lẹ́tọ̀ọ́ láti ṣe ìṣàrọ̀ ìtọ́ka fáwọn tí ń bẹ ní inú mọ́sálásí láti kí ọ̀run àwọn nǹkan tá a wá ṣàlàyé yìí wípé wọn ò ní gbèrú dúró àyàfi pẹ̀lú rírí ìmáàmù eléyìí ó based on àwọn ẹ̀rí tó wá fún un nínú àwọn ẹ̀rí ni hadith Jabir bin Samura radiyallahu anhu wọ́n ní kana mu'adhdhin rasulillahi sallallahu alayhi wa sallam yu'adhdhin thumma yumahhil aw yumhil fala yuqimu hatta idha ra'a rasulallah sallallahu alayhi wa sallam qad kharaja aqama as-salata hina yara wọ́n ní olùpẹ̀rún ànábì sallallahu alayhi wa sallam ọjọ́ ẹni tí máa pè ẹ̀rùn tó bá ti pè ẹ̀rùn tán wọn èé gbá ìyọ̀ǹda lọ́dún sí ọlọ́run tí wọ́n fi pè ẹ̀rùn tó bá ti rí pé àsìkò ọ̀run tó wọ́n pè ẹ̀rùn Bilal àti Ibn Ummi wọ́n pè ẹ̀rùn tó bá ti rá pè ẹ̀rùn tán wọ́n kì í ṣe ìkọ́ ọmọ fálá yòókì ìmọ̀ wọ́n kì í ṣe ìkọ́ ọmọ ìyẹn muhaddin hatta idha ra'a Rasulullah títí ó fi rí òjíṣẹ́ ọlọ́run kọ́dí kọ́rajì tó jáde sí wọn wá mọ́sálásí nígbà tí ọlọ́run bá jáde sí wọn akọ́mọ sọláta hìnnà yàrá yóò wá ṣe ìkọ́mọ nígbà tó bá rí wọn hadithi mọ́mọ́ Abu Dawud gbà wá mọ́mọ́ Tirmidhi mọ́mọ́ Ahmad wọ́n gbà wá imam tirmidhi sọ hadithun hasanun sọyẹ hadithi hadithun da tọ́lá láàfíà ni hadithun kódà hadithu yìí alimam muslim gbà wá lọ́nà míì wọ́n fi ọ̀nà míì gba àdìsí wa yàtọ̀ sí ọ̀nà tí àwọn àfàtà kàálẹ̀ sọ́gbà sọ́gbà gbà wá ó bẹ̀rẹ̀ sí àdìsí yìí àdìsí fàbí aláṣẹ́tì ní mẹ́rin mùsùlùmí wàhùnà ọ̀lá torí àdìsí àdìsí lálàáfíà ni eléyìí mas'ala kan ò nìyẹn alimami Bagawi wàhùnà ọ̀lá ní o mi sharh sunnah ní mujalladi ẹlẹ́ẹ̀kejì juz'a ẹlẹ́ẹ̀kejì àwọn náà sọ masala yẹn wọ́n ní báàbùn mata yukimu mu'azzin wa mata yakumu qawm ẹ̀rí pé masala méjì náà láti ìgbà wo ni wọ́n ṣe kọ́ ọ́mà ìgbà wo ni àwọn jẹ̀mú òtẹ́kí ni wọ́n tó sá fún wọ́n wá mú hadith wa lórí ẹ̀ hadith onan hadith afọ abdullahi ibn abi qatada hadith onan ń dá òun náà ni níta ní reference tó ga jù táwọn afárá máa lò níbi báàbù reference tó tóbi jù tí wọ́n máa lò ní báàbù pé ìbáàbù ìsìnkàn náà ni sáàdìsì kan bá lálàáfíà èèwọ̀ ní ọwọ́ ọ̀sá pọ̀ fún ẹ̀ tó bá ní àdìsì àdìsì sáàdìsì sọ yìí àdìsì òun ilẹ̀ lọ́dún sọ fún sí lálàáfíà èèwọ̀ ní ọwọ́ ọ̀sá pọ̀ fún ẹ̀ kódà kọ́mọ̀dé nǹkan lọ kódà kọ́lọ́mì pọ̀ ẹgbẹ̀rún ẹ̀rí wa tí ọba ti lálàáfíà tó hadith yẹn hadith ńlá lò abúkọ sáàdà wọ́n gbà látọ̀dọ̀ bàbá wọn wọ́n ní sallallahu alaihi wasallam idha uqimatis salat tí a bá ti iqama fala taqumu hatta tarawni kharaj ẹ má dìde tẹ́ẹ̀tì rí mi kó mo ṣe kí mi jáde kọ́ọ̀jù ẹ má dìde tẹ́ẹ̀sì rí mi pé mo ṣe kí ni mo jáde tẹ́ ẹ bá wo ọ̀rọ̀ yìí ṣé ìfà sọ lákọ̀ọ́kọ́ á rí i pé òun centralize lórí kí ni o ìgbà wo làwọn èèyàn dìde ọwọ́ akọrin ìdúpọ̀ sábà ṣe ìkọ́ ọmọ ẹ má dìde tẹ́ẹ̀sì rí mi pé mo jáde eléyìí tẹ́ ẹ bá tá a bá fi wé tá a bá gbé sẹ́gbẹ̀ẹ́ ìtakọ́ sàlàyé yóò mọ túnà sí pé ìyẹn túnà sí pé wọ́n lè fi kọ́ ọmọ kí n tó dé kí màmù tó wọlé ṣùgbọ́n wọn ò lè ṣe kí ni o wọn ò lè dúró tí wọ́n á dún wọn máa retí pé màmù fẹ́ dé inú jẹ́ pé àwọn òlàmà alimọ́ bàgọ́ wí wọ́n tún kó tọ̀rọ̀ yẹn níbí wípé kọ́lá Ibrahim Nakhai afa Ibrahim Nakhai wọ́n náà sọ pé kánú àwọn olùmọ̀ tó ti lọ yẹkọrọ̀wúnà àyẹ̀ntẹ́bìrù ìmáàmà kìyàmà wọ́n nwa wọ́n ti kàrá ha káwọn èèyàn máa retí ìmáàmù lóòrò tàbí kí ní ẹ̀kọ́ mọ̀ sára wa ìmáàmù jókòó yóò máa ṣe òdò àwọn yóò ti wá dúró pé ah, à tí wọ́n mọ̀ òde tí wọ́n mọ̀ òde káwá kí wọn àṣetí ìjókòó láwà táwọn àrètí pé màmú fẹ́ẹ́ dé wọ̀yà kò ló ń zálíkì súnmọ̀ kódà àwọn ọmọ sọ pé gọ́fúláì yẹn bí àgọ̀ fọ́ǹtìsẹ̀ bí àgọ̀ ònìyẹn wọ́n sùnmùdú wọn gọ́fúláì tọ́lọ̀ ń sọ pé wà á ń tún sáni dùn ní sọ́ọ̀tì nẹ́jìn wà á ń tún sáni dùn àwọn yà ń tún mùtàkọ̀fìlón àwọn mọ̀kọ̀fàlón ẹ mẹ́sẹ̀ bí ó mú bọ̀ bí ọ̀dẹ̀ ẹ jókòó ní kódà kẹsẹ̀ kọ́ ọ́ mọ̀ bí ìṣàrọ̀ sí imam imam sọ ìṣàrọ̀ pé afa ẹ̀sìn kọ́ ọ́ mọ̀ gbogbo náà ń sọ ní ẹ̀sìn kọ́ ọ́ mọ̀ kan imam bá bọ́ọ̀lì àlọ́lá imam fa àlọ́lá fọ́ọ̀ mi kílẹ̀ bí imam sọ bí ẹ sọ ìkọ́ ọ́ mọ̀ ẹ imam wà dà imam ti sọ ìṣàrọ̀ fún ẹni tí ó sọ ìkọ́ ọ́ mọ̀ bọ̀ bá sọ ìkọ́ ọ́ mọ̀ kan bọ́yá àlọ́ àwọn ọ̀rọ̀ sọ ọ ah, yìí máa mọ ẹ̀ẹ́dí àdó ńlá àgbọ̀dọ̀ dó àdókò tí máa mọ òfin kí ni tí máa mọ wọlé máa mọ sálọ àlàǹtà àwọn tìṣe kan máa wà ààrí ah, máa mọ kálukọ́ kàn ìkàlẹ̀ sí i nígbà máa mọ bá wọlé á ti kí ni o á dìde ilé ìjọ pé mọ́sálẹ̀ ẹlẹ́ẹ̀kejì ńlá ọ̀rá sẹ́nu bọ̀ ẹ méjì àgbo mọ́sálẹ̀ alákọ̀ọ́kọ́ á kì í ṣe ìkọ́ ọmọ ilẹ̀ bìrú iyẹ̀kejì náà pẹ̀lú kárì náà tàbí ní òòlù mu ágbè tí mo ti bá ti rí máa ìmọ̀ òbòdìdé yóò ṣe kọ́ ọmọ àwọn ọ̀sẹ̀ ìbáwò orí ti wá tó ti àti mọ̀hábì ti rí oní yóò ṣe kọ́ ọmọ sáà náà bá ti rí àjò ìgbà wo láwọ̀ àjò oní ẹlẹ́ẹ̀kejì bá ṣe ń mọ́ ṣàlàyé kan fún mi. mọ́sálà ẹlẹ́ẹ̀kejì ni pé láyà kú mu náàtù ilà ìdá àrọ́ àwọn ìmáàmá kọ̀rọ̀ wàlá òkú ìmọ̀ ti sọ̀lá kọ̀ àwọn èèyàn ò ní dìde láti tó sáfù títí fi rí màmù kódà pé ti ṣe nǹkan ọmọ kan tó rí màmù jẹ́bùsẹ̀ náà àbíkì àbíkọ̀ sáàdà tá ta ṣàlàyé tán tí wọ́n fi rí màmù nígbà mùsàbí ìfàṣọlẹ̀ kan àbíkì mi tí wọ́n wà tó a lórí anabi wa abúkọ̀ tá a pé illa àwọn èèyàn títí tí wọ́n fi rí ìmáàmù kọ jáde wàlá òkè mẹ́tì sọ̀lá àkọ́kọ́ gbàdáàlì kódà kí wọ́n ó rí kí wọ́n ti ṣe ìkọ́ọ́mà kí ìmáàmù tó wọlé wọ́n ní bíbá mu sọ́lá náà ní sọ́lá ọ̀la rí wọ́n sọ́lá ń ta àtẹ̀yẹ wípé ìdá òkè mẹ́tì sọ̀lá sọ́ba ti ṣe ìkọ́ọ́mà fàlà àtàkù mọ̀hátà tàrà títí tẹ́ ẹ̀mẹ́tì tó tẹ́ fi rí ni wípé mo jáde wà alaykum as-sakina ẹ máa ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ wà mọ́kálásí àdìsí onára àdìsí tí a ṣàlàyé ṣáájú yẹn lábàálẹ̀ eléyìí àdìsí Imam Bukhari wọ́n gbà wá àdìsí ọ̀làlàáfíà dáadáa ni Imam Muslim gbà wá Imam sọ̀mí àdìsí tó ní àlàáfíà ni lórí eléyìí òun wá ni wípé tó bá jẹ́ wípé àní dìde tí mo mọ̀ fi táàtì orí mọ́ ìmáàmù ti wá wà láàrin wa a ti rí ìmáàmù ìmáàmù ti wọlé mu'azzin ti ṣe ìkọ́ọ̀mà ẹ̀pá tẹ̀lé mọ́sálà méjì alákọ̀ọ́kọ́ a ní ṣe ìkọ́ọ̀mà tá a fi rí ìmáàmù ìwárí ìmáàmù yẹn oní àti ṣe ìmáàmù ṣe ìṣáà yọ̀ọ́yọ̀ ọ̀dájọ́ yẹ ẹ̀sìn kọ́ọ̀mà nínú ìjẹ́ kó kí wọ́n bá ṣe kọ́ọ̀mà tá a bá dúró pé ìmáàmù wọlé kẹ́kẹ́ ìgbogbo ọ̀tà lè dúró lẹ́ẹ̀kan náà sàn pé jáde yẹn jáde tọ́tọ́tọ́ ń bẹ wa ni àwọn gbogbo lọ́yà akọ̀mọ̀ ti kọ́ ọmọ papọ̀ bí mo bá ti sọ̀kọ̀ wọ́n fi á ti wà torí tí o kiri rí mọ̀ wọ́n kí mo sọ̀rọ̀ bí mi mi yóò wá pẹ̀lú pẹ̀lú kí ni ìtọ́ka àmọ́ àbí nù. ẹlẹ́ẹ̀kejì ó ní pé àmì dúó títà àbírí kí ni o iná gbàgbá ní mọ̀mí tí ó kí n báyìí láàbò ó sì ń pé kódà akẹ́kọ̀ọ́ kan mọ̀ sàn oríbo láwà o orí ìjókòó láwà títí káàkiri rí mọ̀mí ìmọ̀mù ti wá wọlé lábẹ́ mọ́sálẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní mọ́sálẹ̀ ilé wa ìmọ̀mù ti wọlé ó ti wá sọ pé káwọn èèyàn kí mọ̀ádìrún kó ṣe kọ́ ọmọ ṣé bí mọ̀ádìrún bá ti fẹ́ ṣe kọ́ ọmọ ṣé bẹ́ẹ̀ láàdìde dúró ni àbí bọ̀ bá ti kọ́ ọmọ tán àbá àtúná àìkọ́ ọmọ eléyìí ó ní ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní àdìsẹ́ eléyìí ọwọ́ alẹ́kọ̀dọ̀ Anas ibn Malik radiyallahu anhu hmm? wọ́n bí léèrè wọ́n sọ pé ìdá àkéyílá tó bá sọ pé kọ̀ọ̀mọ́ ti sọ̀lá wọ́n sábà wà kàn Anas ibn Malik Imam Bayhaqi àti ọgbà àdìsẹ́ wa wọ́n lọ́kọ̀ tí wọ́n bá sọ pé kọ́dí kọ́ ọmọ ti sọ̀la wọ́n sì kọ́ ọmọ lọ wọ́n á débi kọ́dí kọ́ yọ wà lórí ìjókòó ni títí ó fi gbọ́ kọ́dí kọ́ ọmọ ti sọ̀la ǹgbọ́n bá bá kọ́dí ọmọ ti sọ̀la òní yóò dìde dúró wọ́n ní báyìí ni àpá wa Ali ibn Abi Talib báyìí làwọn náà máa ṣe báyìí làwọn náà máa ṣe bá ti gbọ́ kọ́dí kọ́ ọmọ ti sọ̀la wọ́n dìde dúró wọ́n lọ sí òru láti ìjókòó ṣé kó má tó ṣe ìkọ́ ọmọ Allahu akbar láǹkà ni gbogbo òsì dé dúró títí wọ́n fi débi kí ni o kọ́bi kọ́ ọmọ ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó ní alimam hafiz ibn hajar al-asqalani àwọn náà tó sọ bẹ́ẹ̀ nínú síra wọn fathul bari wọ́n ní zaabal asaruna ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ ó ní wọ́n lọ síbi pé ìzàkánà imam ma'un fil masjid tí màámu bá wà pẹ̀lú àwọn tí ó kírun mọ́sálásí wọ́n ti rí lẹ́mìíyàkú mu àtà bẹ́fùrú ọ̀sì kọ̀ọ̀mọ̀ wọn ò ní dìde dúró tí ó fi di pé kí ni o ìkọ́ ọmọ parí òun náà ní kí wọ́n ní kí ni o kọ́ọ̀dì kọ́ ọmọ ti sọ̀la tó bá ti débi kọ́ọ̀dì kọ́ ọmọ ti sọ̀la ìkọ́ ọmọ ti dọ́wọ́ parí nù tòtí kọ́ọ̀dì kọ́ ọmọ ti sọ̀la òun náà ní pé ìrún ti súnmá ká ẹ dìde ká kọ́ọ̀dì kọ́ ọmọ ti sọ̀la nìyẹn torí pé kẹ́sẹ̀ pé kọ́dí kọ́mọ́sà pàápàá o lòun ti dúró torí pé kọ́dí nínú èdè lábẹ́ náà bínú o àwọn nǹkan tó máa dápẹ́ èèyàn ṣàlàyé kọ́dí tó bá wọlé sí sí ìlú máa bí òun náà ní back ten ní èdè lábáwá ìtumọ̀ méjì ní máa mú wa ìtumọ̀ pé nǹkan yẹn ti súnmá àbí ìtumọ̀ pé nǹkan yẹn ti tẹ̀lẹ̀ ìtumọ̀ pé nǹkan yẹn ti súnmá àbí nǹkan ṣe kí ni o ó ti fẹlẹ̀ nígbà ọlọ́run ni kọ́ọ̀dù afúlà hàlùmùmí náà àwọn mùmí wọ́n ti jèrè èrè wọ́n ti wà filled stamped confirmed ọlọ́run ti sàwọn òròyìn wọn àwọn mùmí tó jèrè rè tàbá ní kọ́ọ̀dù kọ́ ọmọ ti sọ̀rọ̀ àti kírun ni àti kírun àti kírun láti bọ̀ àsìkò tá a ti ni o ó ti súnmọ́ lẹ́yìn ìkọ́ ọmọ nǹkan kírun ló kù ìfẹ́ wọ́n ní eléyìí ni ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ ló jẹ́ pé wà án ànà alimam hafiz ibn hajar al-asqalani rahimahullah wọ́n ní ó wá látọ̀dọ̀ anas ibn malik wípé kana yakumu idha qala al-mu'adhdhin qad qamat as-salah a máa dìde lọ òòró nígbà tí mu'adhdhin bá sọ pé kí ni bákan náà alimam ahmed ibn rahimahullah imam al-sunnah wal jamaa'ah wọ́n gbà á lọ́sọ̀dọ̀ tiwọn náà wípé alimam ahmed wọ́n ti í lọ sóòrò tí wọ́n fi gbọ́ kí ni o kọ́de kọ́ ọmọ ti sọ̀la kọ́ torí ẹ̀ sọ́ni kan bá jọ kàn án sẹ́kọ̀ọ́ ah, ẹ̀ dìde ni tí o ti gbọ́ kọ́de kọ́ ọmọ ti sọ̀la àmì máa bú pé àà ah, wo ti dìde ẹ̀ kó ti dìde náà wọ́n sáré pé màmú ti wọlé ọmọ ti ń ṣe òun fẹ̀sìn bìrẹ̀ ẹ̀yìn màmí yàtọ̀ sẹ́ni tí ń ṣe pẹ̀lú girimaka yìí tí ń ṣe pẹ̀lú àyìnmaka torí tó bá ti ṣèkọ́ ọ̀nà àìsè nǹkan ní ìmọ̀ àìsè ẹ̀kú máa ní ọmọ sílẹ̀ àtẹ́tẹ́ abáyàn á gé gbogbo ẹ̀rú àjọ ìmọ̀ wọ́n wá ń ṣèkọ́ ọ̀nà lọ ń bẹ̀rẹ̀ ẹnìkan ti wá ó ti lọ wọn torí pé kọ́díkọ́mọ́tì sọ́là ó ní ìlàfí máa lọ fóòrò lórí ọ̀run gbogbo ètò orin ilẹ̀ jù ó náà ṣe tọ́gbà ti lè gbẹnu lẹ́kọ̀ọ́ mà á kì í kíhàn kankan mi mà torí di eléyìí ìgbà yìí ó náà ni a máa dìde dúró láti lọ kí láti lọ sí òòró nígbà tí ìrún bá débi tí ìkọ́mọ̀ bá débi kọ́díkọ́mọ́tì sọ́là àbí wọ́n ti ẹ̀ tó parí ìkọ́mọ̀ torí pé atúrẹ́gbà wa mi sọ sọ pé àwọn àyínmọ̀ nínú àwọn tó ti lọ tí wọ́n bá ilé débi kọ́ọ̀dì kọ́ ọmọ ti sọ̀rọ̀ á sára á ti tẹ̀kìlìyà ìmọ̀mọ́ kan sí Allahu akbar torí pé ìtọ́ sẹ́kù òun náà ni Allahu akbar lápàlá ilá ìlọ́lá tọ́ sẹ́kù yẹn mu'adínú ọkàn sọ ìmọ̀mọ́ ti fi kọ́ ọmọ yóò ti fi tẹ̀gbé Allahu akbar tó tún bí kọ́wọ́lì mu'adín kọ́ọ̀dì kọ́ ọmọ ti sọ̀rọ̀ àti wà lórí wọn àti bẹ̀rẹ̀ wọn báwọn torí ìdí eléyìí eléyìí náà ni àwọn màsá ní ṣókí tí mo lórí eléyìí tẹ́mi tó yé mi nípa mọ́sálà yìí tí mo fi kà tó yé mi lórí mọ́sálà yìí abiola ọba aláṣùmọ́ ọ̀nà ọ̀tàyàlà kó jẹ́ kí n ta àtàlẹ́yìn ẹ̀rọ ju bá ìtàlẹ́yìn lọ nítorí láti abá táwọn ṣe ṣe wá sọ̀rọ̀ wọn ó ná àwọn àfikún tó pọ̀ tí wọ́n fi kún bóyá nígbà táwọn béèrè bá tún jáde àtún ní àwọn àwílé mi ìtàwé وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين السلام عليكم ورحمه الله وبركاته. وعليكم السلام ورحمه الله وبركاته. الحمد لله والصلاه والسلام على رسول الله وبعد. حفظكم الله وبركاته الله محمد صلى الله عليه وآله وسلم. لين fúlàní ọ̀ ìmáà ọlọ́run fún bàbá ní ìgbà yìí máa àwa bí adẹ́gbẹ̀ máa náà ti rí àjókòó oríire ńláńlá iná ní ìjókòó sí ibi ọ̀rọ̀ ọlọ́run ọba nínú àdéhùn ẹ̀bùn wa àdéhùn àdéhùn wọn ní mú àkọọ́lẹ̀ rẹ̀ wá àwọn sọlọ́wọ́ àyọ̀kọ́lá ń sọ fún àwọn àbá ìṣẹ̀lẹ̀ kábóṣẹ̀lẹ̀ lẹ́yìn àwọn sọlọ́wọ́ àyọ̀kọ́lá àti ìyàmẹ́ta kan wọ̀ mọ́tàlá fún wọ́n bá àwọn èèyàn ka rọ̀ gbà níkà lẹ́gbọ̀n àmọ́ ìjọba àwọn ọ̀la àwọn ìbá àwọn sọ̀rọ̀ ọlọ́run. àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹni àkọ́kọ́ làtọ́ orí nìkan ṣe rí ó bá padà ní bá lọ àwọn méjì tó kù àwọn fún ibi فوجد فرجة في الحلقة فدخل فيها ẹnì kan nínú wọn òun tún wá rí àyè kan tó yọ tó bá jókòó síbẹ̀ ẹni eléèkejì tó ń do òun ò ibi tí yóò fún mọ́ nínú àyè yẹn òun bá jókòó sẹ́yìn wọn àmọ́bí ń wo gbogbo ilé nígbà tí ó ń sọ̀rọ̀ fáwọn èèyàn lọ mélòó ni wọ́n mẹ́sàn kí lẹ́nu ká ṣe àwọn méjì dúró ẹnìkan so papọ̀ mọ́ ìjókòó ẹnìkan jókòó ó takété nítorí kó dín kù bàbá mi sọ ọlọ́wọ́ kan àwọn ẹbí ní aláwọ̀ gbé òkun dè mẹ́fàrí sàlàfẹ́tì tó pa tọ́lọ́run tàtàwálà lọ́ọ̀rọ̀ àná ọlọ́ọ̀bà sùpánù ọ̀tálá náà tàbí. wà á mà àlàáfọ́ ẹni ẹlẹ́ẹ̀kejì nínú wọn tàbí ẹni ẹlẹ́ẹ̀kejì ànábìnrin fàáwà ila fàáwà ọ̀gbọ̀n ẹni dára ẹ̀ papọ̀ má ma má ma ọlọ́run ọlọ́run náà ma dá papọ̀ nínú kẹ́ àwọn na ní ẹlẹ́kẹta tó na tó jẹ́ ìnínú wọn èrò ìlúbẹ̀ fàṣáhìá nínú lọ fàṣáhìá lọ́hùn ó ti ju ọlọ́run wa ó pé kò fẹ́ máa fún wọ lọ́lọ́dọ̀ ọ̀rọ̀ táwọn sọ lẹ́ẹ̀kan ọ̀rọ̀ pàtàkì tó bá ti jẹ́ ibi nǹkan tọ́lọ́run èèyàn kì í máa kán dùn bẹ́ẹ̀ èèyàn kì í máa ṣe léṣe pé kí wọ́n fẹ́ sọ nítorí ọlọ́ọ̀bá sùpánù ọ̀tàhánà ọlọ́ọ̀bá ní ẹ̀mọ èrè ìgbàgbọ́ òdodo ìtẹ̀síwò lílá ìwàlẹ̀ rọ̀tún ìdá àdáhùn lè má yọ máa dá ọlọ́run máa dá nàbí lọ sí ibi nǹkan tí yóò jẹ́ kí ọmọ wà láàyè ìtumọ̀ rẹ̀ ni pé ẹni tí ò bá ti máa tọ́lọ́run bí òkú lẹ́nu ìyá ṣe rí àbí ọlọ́run bọ̀ sánú ọ̀sán alákùnmọ́ta láyé san gbogbo wa ní ẹ̀sán olóore ìmọ̀ràn alákọ̀ọ́kọ́ ní ṣókí ò ní pé tí ọ̀rọ̀ bá ti di fáǹfà láàrin wa kò yẹ kó máa pẹ́ púpọ̀ nítorí pé ìdáàbò yẹn jẹ́ ó wà nítòsí. طلبني يا yáyọ̀ lẹ́dínà آمنوا أطيعوا الله wà الرسول وأولي fúrúwúrú منكم ó lè dá àmọ̀ ìmì nǹkan ọlọ́ni ẹgbẹ̀jú òdodo ẹgbẹ̀ lọ́wọ́n ẹgbẹ̀ lánàdúwà Muhammad sallallahu alaihi wasallam àwọn onímọ̀ wọ́n ní ìtẹ̀lé ọlọ́mọba oná ní ìtẹ̀lé alukur'an wọ́n ní ìtẹ̀lé ànàdúwà Muhammad sallallahu alaihi wasallam nígbà tí ń bẹ láyé àwọn sàhábà wọ́n tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ wọ́n tẹ̀lé àṣẹ rẹ̀ wọ́n ní sànàdúwà ti kú sáà ìtẹ̀lé ànábọ̀ Muhammad ìtẹ̀lé súnà rẹ̀ lọ́jọ́ bí wọ́n bá pè nìkan ní àlùsúnà ẹgbẹ́ àkọ́kọ́ àlùsúnà àwọn tí ń tẹ̀lé súnà àwọn pàdé tóbi nípa náà bí bá ṣe ní tó bá sọ ní tó bá rí ìnáwó gbà pé ó yẹ káwọn náà rí àgbẹ̀kọ̀ iná fún wọn ní àlùsúnà yàní àwọn tó ń tẹ̀lé ànábọ̀ Muhammad ní kọ̀ọ̀kọ̀ wọn àti ìgbàgbà wọn tí ò bá sànà wọ́n ní ìtẹ̀lé anabiwa muhammad sanadu àtúkú oní ẹni ìtẹ̀lé súnmọ́ anabiwa muhammad sọlá àlùsọlá nígbà máa bẹ̀rẹ̀ ní pé nǹkan báyìí bóòlù anabi tó ṣe bóòlù anabi ní ká ṣe lórí nǹkan báyìí ọlọ́wọ́ ni wà ó lè amúre nìkan àwọn akẹ́kọ̀ọ́ tẹ̀lé ẹ tẹ̀lé àwọn aláṣọ àwọn tó lọ ń kó àlámẹ̀rí lé lọ́wọ́ gbogbo àwọn olùmọ̀ pátá wọ́n ní àwọn tó lọ ń kó àlámẹ̀rí wọlé lọ́wọ́ ìran èèyàn méjì al-umara àwọn aláṣẹ ọlọ́nkọ́ alámọ̀rin táyé láwọn lọ́wọ́ wal ulama àwọn onímọ̀ ọlọ́nkọ́ alámọ̀rin tọ̀hún láwọn lọ́wọ́ èmi yẹn ti kan nínú àwọn àfa ńláńlá abdullahi ibn mubarak onílàyà ń bàrí lẹ́lẹ́ ákìl ayé ṣèṣì fàdé sàlàsà níbi yàrá jọjọ gan tó bá máa ń ronú tó bá nílò àtàyè òní ìfìmọ̀ ìyàn mẹ́ta ìfòkùnṣeré من العلماء والأمراء والإخوان tí a bá jọ́jọ́ gan kò ní fọ̀rọ̀ àwọn onímọ̀ ṣeré àwọn onímọ̀ kan dúró déédéé bákan náà kò ní fi ọ̀rọ̀ àwọn ìjọba ní kí wọ́n ṣeré o wal ikhwan àwọn tá a fún jọjọ́ mọ̀ ẹ̀yà ara wa náà àní fọ̀rọ̀ mọ̀ ẹ̀yà ṣeré wọ́n ní fàmẹ́nì fàmẹ́nì ṣàkóso bil umara zaada dunya ẹni tó bá pèsè ìjọba báwo ó ní ayé rẹ̀ ó dàrú ẹ wo kánú nàbí kánú pẹ̀sà tó pé rúù tó dòge nígbà tí ìjọba dé tó lè dúró ẹ̀wọ́ ẹ̀fẹ̀ bùrákì ṣàkóso gbogbo fi fi wàhálà ìdààmú kó jọ látàrí ìmọ̀ ẹ̀yọ ọdún nígbà tó sọ pé ìjọba ṣàǹgó tó ń sọ bẹ́ẹ̀ sí pé ìgbà tíjọba dé gangan sáǹkan táwọn ń jẹ fún kí ló ṣẹlẹ̀ fún. ọmọ kan bẹ ní fíìsà wọn pè ní dèjì adéyanjú bẹ́ẹ̀ ní kó búya buhari ní kó pe buhari lẹ́ranko kó pè ní kinní kan ìkọ́kọ̀ kan náà ló kọ́ wọ́n sì mú títọ́ lọ́pàá ó tún kú ò tán wọ́n tún wá fi ẹ̀sùn tó fi dá láti two thousand àbí nǹkan wọ́n tún wá fi mú kódà nílé ẹjọ́ wọ́n ti dá láre pé kò jẹ̀bi ẹ̀sùn yẹn ẹ̀sùn pànìyàn ni ní bẹ́ẹ̀nbẹ́ láti bí oṣù méjì nìkan mọ̀nìsà káfà bẹ̀rẹ̀ òmàrọ̀ yìí bẹ́ẹ̀ àbá tòun ni a ṣé yorùbá ti fẹ́ mú kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọ̀mà ó máa bá kó tó bá. ولو من استخف بالعلماء ذهبت آخرته ẹni bá tún tà àwọn onímọ̀ bá wo àlìkìyàmọ̀ àti ẹ̀mí ó bàjẹ́ pé pé kò ní mọ̀ nǹkan kan ṣe mọ́ nínú ẹ̀sìn ló fi máa tẹ̀sìn àwọn tá à ń gbàlérò pẹ̀lú mọ̀ bí òun náà ni ulama ulama al-kitab wa sunnah àwọn tó ń mímọ̀ nípa kílọ̀ lọ́wọ́ sọ ìlànà ìsọ ó ní wọn mi ta ọ́fà bèbè ìkọ̀wá dáa bẹ́ẹ̀ tí mo rò aṣọ ẹni tí ò bá wá sí tàwọn ọmọ àyà ṣe ọmọlúwàbí rẹ̀ náà ní nítumọ̀ wọn níbi bá ní tí òfin máa ń yàn kí làwọn yóò ṣe wọ́n máa dá ẹ̀rẹ̀ wọ́n tó máa ń ṣẹlẹ̀ nínú òrírí tèmi tó rírí bọ̀dára kan wà ládùúgbò mo ń délé brọ́dà mi àwọn bọ̀dá tó wáyé pípa tàwa ní kéékèèké táwa wà dúró àwọn ọmọ yìí táwọn tóbi orú wa yìí ẹwù bọ́n ṣe jù wá lọ tó àwọn ni wọ́n máa gbá bọ́ọ̀lù àwa láwọn ọmọ gòlí bọ̀dá yìí ọlọ́run wá kẹ́ ọlọ́run wá kẹ́ tẹ́lẹ̀ bá wá ìgbà tẹ́lẹ̀ wá ń dàgbà mo parí institution mo gbé lọ́dọ̀ brọ́dà mi yẹn mo ẹ̀ṣẹ̀ márì bọ̀dá ti dín tá a bá ti wọ́n tí n bá ń lọ ní títí láàárọ̀ tí n bá ń lọ bí iṣẹ́ wà láìwọ̀dà àti bí yóò rí méjì tí kò ní bẹ̀rẹ̀. tí kì í ṣe pé bọ̀dá kan jìnnà jìnnà bọ̀dá àdúgbò mo lè fẹ́ mi wàlọ́ ìlànà ìjọ tó kọ́kọ́ rí mọ́tò yìí di ọmọ bó ṣe rí lára rẹ̀ kí ló lọ fún ẹ mọ̀nìtà kápẹ́lì ẹ̀kọ́ á dábàá fún ọ̀rọ̀ àpò ẹ̀kọ́ ẹ̀kọ́ òfin tí ẹ̀kọ́ sálámà sí tí a bá kàn lè dí kókó fún ẹ àbáyọ òwúrò gàrí ẹni ẹlòmíràn wà bẹ́ẹ̀ gbìyànjú pàtàkì ni ó yẹ kó jẹ́ láwùjọ ayé òfin máa dá ẹ̀ rẹ̀ wọn lè ní ẹ̀ lè wà nígbọ́dọ̀ ẹ̀ kó ṣe ẹ̀ lè wá délé kó ṣe yín lálejò ẹ̀ lè pé sí nǹkan rẹ̀ kó wá bó bá tiẹ̀ wá náà yóò pẹ́ bẹ́ẹ̀ fáàbù oúnjẹ kò ní jókòó báwọn yòókù jẹun àmọ́ tí ń ṣe é tẹ kó gba àwọn nǹkan yẹn ẹlòmíì ò ní lákàtì ẹ ẹlòmíì èmi ò jẹun ta nígbòdo tí kò kí n jẹun ta táwọn ẹbí ló fi jẹun ọ̀pọ̀lọpọ̀ mi ò kí n jẹun ta ìgbéra aga ló máa ń sábà bí kí ló mú ẹ tó lè jẹun níta àwọn tí èèfọ̀ mú àwọn ṣe àpẹẹrẹ dáadáa kan a wà níbi kan ìlànà wọn ni wọn ti bá a di oúnjẹ tó yẹ ẹ lọ tú àbí tẹ́wọ́n pé yẹn lọ sọ bẹ́ẹ̀ ẹ lọ tú ẹ jẹ́ ká jẹ níbi èyí pàtàkì kọjá pé ìyẹn ti ń jẹun níta à ní kéèyàn máa jẹjẹ kújẹ èmi mo fẹ́ pé tóyìn ò bá fi tàwọn ọmọ ìyá ṣe ayé ò dá ẹ ẹ̀yìn kódà kó jẹ́ èèyàn pàtàkì so eléyìí èmi tí mo ti mọ̀ ní pé àwọn alámọ̀rí ẹ̀sìn wa àní máa fọwọ́ yẹpẹrẹ àní máa fi mọ́ káde máa dẹ̀ǹdẹ̀ pé kí ni àwọn onímọ̀ kí ni wọ́n sọ ní orí ọ̀rọ̀ kan àwọn ṣẹ́kọ̀ọ́ àwọn ti sọ èyí tó pọ̀ nínú ọ̀rọ̀ kọ́lọ́n tó jẹ́ kí a rí wọn pẹ́ níbi ò bá wù ú ju oníkékèmí náà dákẹ́ nígbà tí wọ́n ti ṣùgbọ́n ẹ̀yin ìjọba wọn ní yorùbá tó fẹ́ àìbánitúnbẹ̀ ní àìbánidàgbà ìsìláàmù tún ní àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ fún wa yẹn bó ṣe rí náà ni àwílé àbí ìpínlẹ̀ fúnfẹ́ fi kún omi ṣókè omi pé àwọn ọ̀rọ̀ méjèèjì tí ó fẹ́ dàbí ẹ̀kọ́ ṣẹlẹ̀ ní mọ́tíláàsì ọ̀rọ̀ tó jẹ́ pé ó wọnú ara wọn ni ìgbà míì nípìnlẹ̀ èyí tó dáa jù nípìnlẹ̀ ó ní gbogbo àlàyé táwọn ṣe fún ọkàn ó jẹ́ wípé nínú mọ́sálásí ìmáàmù ni kó tọ́ka pé ẹ̀ṣù kan mọ̀ ṣe àgbélé yìí ó yẹ ká mọ̀ bẹ́ẹ̀ nítorí pé ìmáàmù ni àbùkájú ó dà wọ́n bẹ nínú àwọn tá a ti lọ rí ó yẹ pé ó wá màá dínú náà kí wọ́n wà ní ìmáàmù òun ni màá ń sọ̀rọ̀ mọ́ṣáláṣí òun náà ni ó kàn ṣe ọ̀nà ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tàbí àwọn àdúgbò mi náà wà pé pé tí màmú ọba ṣe bá ń pè ní iṣẹ́ ìdáwà sí tàbí máa ń rí ẹ̀ ewé ìmáàmù náà ní ọ̀kọ̀ọ̀kọ̀ jí wíwá pé àpẹẹrẹ dáadáa tí màmú yẹn làwọn ọmọ àdúgbò náà wà rí wọn ní ìmáàmù ẹ̀jẹ̀ wa náà máa pè é ẹ̀wọ̀n. màtí wọ́n bá sọ bẹ́ẹ̀ ní pẹ̀wọ́n ni jẹ̀mọ́ àmì òwúlẹ̀ ní wàá kí المهم eléyìí ni ètò ilẹ̀ ṣùgbọ́n nígbà míì náà èyí tí à ń fà ní fàǹfà yẹn ó lè má jìnnà ló jẹ́ wọn àwọn iṣẹ́ kòtò sọ nínú nǹkan máa ń yan àwa àlùfẹ́ náà mà tọ́lọ́n kó kàwa náà fún wọn nínú ìròyìn àwọn àlùfẹ́ náà òun náà ni pé wọ́n sọ pé wọ̀yẹ̀dùmáwò na àhàdí ìtàwọ̀ fún sí màsálà tó wọ̀ àṣìdá àwọn ọ̀rọ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam lórí ìṣẹ̀lẹ̀ tó bá ń ṣẹlẹ̀ wọ́n gba àwọn ọ̀rọ̀ yẹn lẹ́nu bọ̀ wọ́n wá wò pé eléyìí ibo la lò sí eléyìí ibo ni a lò sí tòló jẹ́ pé ìpìlẹ̀ òní wọ́n fún mi ìṣẹ́lá tí ó wà níwájú mi fáà ní ilẹ̀ mísọ̀rọ̀ sáńtò ní Abu Malik Kamal ibn Sayyid òní àbá àtẹ̀kọ́ sọ́ra yẹn nínú àwọn àfa aládìr ó ti ń bẹ lórí ayé ó ní bàbá tó kọ́ àfa ìwà sáǹpẹ̀ ní àṣẹ mùsọ́fà aláàdáwò wọn wà nílẹ̀ nípa ọlọ́run fi àlàáfíà tẹ bàbá náà dáadáa wọn bá ń sọ̀rọ̀ àdéhùn nílẹ̀ nípa bàbá tó múra àwọn àbóyè àkàlùkò yìí ni nínú àwọn atáyé tó máa ń wù pé ọ̀rọ̀ ànábì tó ń yé wọn dáadáa èwo ló fẹ́ sanilẹ̀ èwo ló fẹ́ sanilẹ̀ ṣẹ́ẹ̀fù wọn àbẹ̀ nínú àwọn ọmọ tí wọn tó ní bàbá yẹn lórí ọlọ́run fún sàwọn náà láàfáàrí tó máa lọ́mọ tí ó ẹ̀kọ́ mi jìnnà fún wa kọ́ ni pé jẹ́rà tá à ń sọ yìí jẹ́rà tá a fẹ́ kọ́ láwọ̀ yìí ní tó bì lórí ìjókòó báyìí àfa àwọn ọmọ àdéhùn ló ń mọ̀ àwọn ọmọ tí ó kàn wá yanjú ní àkọ̀ọ̀kan ni máa ń fún wọn ní iṣẹ́ ìṣètò yà ìmọ̀ṣẹ́lẹ̀ nínú iṣẹ́ sàfà àìdí òun wà ní àlùfẹ́kọ̀ọ́ pé kí ni ìdájọ́ nǹkan báyìí nǹkan báyìí nínú ẹ̀ so nínú tíra yẹn ìgbà báwọn sọ nípa tó jẹ mọ́ nǹkan bá sọ yìí wọ́n ní mẹ́ta yòókù mọ̀ ìsọ̀lá ìgbà wo nìyẹn máa ń ṣe ìfọ́mọ̀ àfọwọ́mọ́ ọ̀fẹ́ àlàáfíà àlà yòókù mọ̀ ilà ìdàrọ̀ àìsàn ìjọ àwọn onímọ̀ òfin kakura wọn ìpìlẹ̀ ni pé àyíṣe kọ́ mọ̀ àtàbàtẹ́rì mọ̀ wọn ni fàǹdà àgbẹ̀kọ بن السمرة رضي الله عنه قال وأنا جابر بن السمرة وكفي كان بلال يؤذن إذا دحب بلال لقمان أبو محمد صلى الله عليه وسلم إما أنتم tóun bá ti di àtàrí ó dùn sí ìrún zoo ìmọ̀ ń pè é ó bá ti kíni tóun bá ti di àtàrí onífàlẹ́ àyè kí ni mò ń hàtà yàkùrù jà nàbí sallallahu alayhi wa sallam ṣùgbọ́n kò ní í ṣe ìkọ́ọ́mà àtìgbà táwọn ibi bá jáde sí mọ́sálásí ṣàlùdà ọ̀rọ̀ jà táwọn ibi bá ti wá jáde àkọ́ọ́mà sọ̀lá àta yóò wá ṣe ìkọ́ọ́mà kéyìn àyàrọ̀ nígbà tó bá ojú kan nínú ọmọ ẹ̀rọ ìjọba ọjọ́ kìíní yẹn ó wà níbàámu pípẹ́ ní ìlú tó ń sọ pé fàlàyé kí mu hàtà

kárí sí ìmáàmù ó fún wa ní ìyọ̀ǹda kátọ́ṣe pamọ́ mọ́lẹ̀ kọ̀ọ̀kan náà ó lè ṣẹlẹ̀ kó jẹ́ wípé a kò ṣèkọ́ ọmọ a kò sá fún náà nígbà míì àsìkò kékeré tó mi nínú nígbà míì ṣùgbọ́n ìyẹn tó jẹ́ tọ́ba pé ìgbà míì àyáná ẹ̀ẹ̀kọ̀ọ̀kan èyí tó jẹ́ kí irú ìjókòó yìí kó ṣe pàtàkì lórí àwọn ẹlòmíì tá ń mú ìkejì ní mọ̀rọ̀ pé kò tán èyí tó fi ṣe pàtàkì gẹ́gẹ́ ni wípé èyí tó gbajúmọ̀ láwùjọ wa ó ní tí kì í ṣe ìpìlẹ̀ yẹn èyí tí kì í ṣe ìpìlẹ̀ yẹn kódà ẹni tó bá fẹ́ ṣe ohun tó wà ní ìpìlẹ̀ àwọn yóò máa wò ó gẹ́gẹ́ bí ẹni tí ò ṣàkóso ṣùgbọ́n wọ́n ní wà yusuf àhíyàna nígbà ní lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó lẹ́tọ̀ọ́ an yóò fi ma kọ́bìlà àyà kúròpọ̀ ìmá ká ṣe kọ́ ọ́mà tí ma mọ̀ tó dáa ká tó rí ìmá ìdàrọ̀ àwọ̀ mẹ́mbà yín bóyá rí máa mú lọ́nà tó jìn àwọ̀ àlè mà bẹ̀ kó bẹ̀ kòrò jì yìí àbá tiẹ̀ pé ìmáàmù gan ṣe kí ni ìmáàmù ní pẹ́ dé má pé ìmáàmù ti súnmọ́ láti jáde. كما في حديث أبي هريرة رضي الله عنه جابوا كمان حديث أبي هريرة رضي الله عنه حديث لا قد أصلا حديث من مسلم حديث أبي هريرة إليك أنت أفهم حديث من مسلم لونا بقنا ولأن الصلاة كانت تقام لرسول الله صلى الله عليه وسلم ولأنه نوما في قمر لا يا نبي ولفيأخذ الناس كما قال فيأخذ الناس mọ̀tọ́ọ̀fàhù àwọn èèyàn wà tó sáfú àwọn yóò ṣe kí ni ó wọ́n ti tó sáfú kọ́bílà àwọn ìyàkú mọ̀ nàbí sallallahu alaihi wa sallam màkọ̀ ọmọ ọ̀rọ̀ kánà bí o tó wá sáàyè tó sùpọ̀ ní. ìjàgbé kìíní yẹn fún ọ pé méjèèjì bá ní mọ́sálásí èyí pé ẹ̀ka káfíń máa mọ̀ àbùkátà ká dìde láti ṣe láti tó sáfù àfi kí máa mọ̀ ó dé ṣùgbọ́n nígbà míì ẹgbẹ́ sọ pé anabi sallallahu alayhi wa sallam tuqamu li rasulillahi sallallahu alayhi wa sallam wọ́n gbé kàmá fanabi sallallahu alayhi wa sallam fàyàhùlù náàtù masọ̀ọ̀fà kálukú ti wá kó qabla an yakuma nàbí sallallahu alayhi wa sallam kánú ìkó dìde kánú tó ṣe sínú ìkànnà yóò tó ti tó mọ̀ sí ní ẹ̀ẹ̀kọ̀ọ̀kan bàbá rẹ̀ ló jẹ́ pé ìpìlẹ̀ lẹ́mi ètò ìlú máa ń ṣe òun náà ní ìpìlẹ̀ yẹn. ṣùgbọ́n nígbà míì ìjọ tí mo bá rí i pé àwa tá a tún gbọ́ ìpìlẹ̀ yẹn yé la pọ̀ máa tún máa dìde láti jẹ́ káwọn ọmọ àyà béèrè dá bàbá àgbẹ̀ bá a ní ká máa ràn fàyà kúndùn náà mà fọ́ fàwọn náà wà àdéhùn mọ́ mọ́ mo rò pé eléyìí ni àlàyé ní kí ló lè tó kàn tún farapẹ́ níwọ̀n àbá èyí tó jọ mọ́ nǹkan tí à ń sọ òun náà ni pé ìgbà míì náà ń bẹ nínú àwọn nǹkan tí máa ń dá àhàyàn-àhàyàn lẹ̀ bí àtọ̀ ọ̀gá mi náà ni pé ìgbà tí màmú fẹ́ dìde pé àfi pé wọ́n ti ṣèkọ́mọ̀ tán jàre káwa sọ yìí pé ṣèkọ́mọ̀ tá a ṣe yóò ẹgbẹ́ akírun kíákíá bàbá ṣèkọ́mọ̀ yóò sọ̀rọ̀ yàn bẹ́ẹ̀. ìgbà míì tẹnu pé ó jọmọ́ nǹkan tá à ń sọ yìí ìgbà míì bùkátà máa bèrè fún pé ká ṣèkọ́mọ̀ kalẹ̀ ká kó wa lọ lórí kọ́mọ̀ ìyẹn ni nǹkan tó fún jẹ mọ́ nǹkan tá à ń sọ yìí abala ẹlẹ́ẹ̀kejì yẹn tamama bó ṣe gbọdọ̀ rí yẹn ìgbà wo là á dìde ṣẹ́kọ̀ ti ṣàlàyé lórí ẹ̀ ìgbà kan fi kọjú nígbà míì làlórí lè wá kó jẹ́ pé à ń ṣèkọ́ ọmọ kayọ̀ á kó padà jókòó á wà lórí ìjókòó àbí àṣẹkọ́ ọmọ àti dúró a wà wà lórí ìdúró tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹnìkan kan mọ̀ dúró ẹgbẹ́ àkókò ìfàwọ̀ dúró ìlà lọ́ọ̀hì wà rọ̀tò ọlọ́ni ẹ̀dá padà sọ́dọ̀ ọlọ́run àtànábì. àní pé sábà fẹ́ dá padà sọ́dọ̀ ànábì láyé wa níbo láyé dá padà sí inú súnà ọlọ́run àní ìnkùntùn mìíràn nàbí láyé wà lẹ́yọ́ mìíràn ààfin nǹkan àyà ẹ̀ tán ọlọ́ni ibẹ̀ lè má dá padà sí ẹ̀bá dọ́lọ́n gbọ́ lọ́jọ́ ìdàlùkìyàmà ọlọ́run àní dhalika khayrun bákan náà wa ahsanu ta'wil ta'wil ló ní bí dùmánà àtibà ọlọ́ni ìyẹn ni ó lábọ̀ ọ̀rẹ́ fún yín ó mọ pé tẹ̀bá ti dá padà bínú súnmọ́ ẹ̀ kàn máa yapa lọ ní tẹ̀bá ti tẹ̀ dá padà wà á sanú àkèbà ẹ̀ sì fi gúnlẹ̀ rẹ ọlọ́mọ ṣàjà gúnlẹ̀ rẹ ìgúnlẹ̀ rẹ níbẹ̀ náà ni pé kò ní sí fàǹfàmà pépé níbi wọn àkọrúkọ bàbá ẹnì kẹta ọlọ́run ṣeun bàbá ẹnì kẹ bàbá ṣe àyè bàbá tèmi kò fún àwọn tí ń dàbí ìṣèwà bẹ́ẹ̀ ni bàbá ni ẹni tó jẹ́ kó máa fàdí ìṣìyẹn. <laughs> so ìyẹn ẹni ìtàkùn rẹ mú wa lórí ìtàlẹ̀ mú wa lórí yẹn òun náà ni àdìsí àdìọ̀rẹ́ wa radiyallahu ta'ala anhu Imam Bukhari mú wa wípé ló jẹ́ pé Imam Bukhari fakihu al-muhaddithin fakihu al-muhaddithin gbogbo àwọn aládìsí nínú alájọyé tó ńlá tó gáyàtà nínú Imam Bukhari wa ó bẹ̀rẹ̀ àwọn tó pé àwọn tó máa máa di sàmúlò wa ni bẹ́ẹ̀ pé ẹ̀kọ́ tá a kọ́ ń bẹ̀ wọn ò ní sàlàyé ẹ̀kọ́ nọ́mọ Buhari òun kọ́kọ́ sọ ẹ̀kọ́ yóò wá máa di ìtura yìí sí fatima Buhari ni máa ń rí ibi ìtì àdéhùn yẹn torí àdéhùn ẹ̀yọ̀ kan kẹ́kọ̀ọ́ mẹ́wàá bá wà ń bẹ̀ ọ̀nà mẹ́wàá ló mú wa àdéhùn ẹ̀yọ̀ kan kẹ́kọ̀ọ́ mẹ́fà bá wà ń bẹ̀ ọ̀nà mẹ́fà ni yóò ti jáde wọn ni báàbò إذا قال الإمام مكانكم حتى رجع حتى رجع orí ọ̀rọ̀ nípa pé tí màmú bá sọ pé ẹ̀dùn òbí tẹ̀ wáyé tí màmú ní kẹ́ ẹ̀dùn títí tí ó fi padà ó ní ìntàzọ̀rọ̀ òhù ẹni ẹ̀kọ́ ọ̀dọ́rọ̀ bínú ẹ̀ mà lè tiẹ̀ náà ni wọ́n má di ìsìn ìrẹ̀ rẹ̀ sọ̀rọ̀ yọ̀lọ̀ àánú wa ó ní òkè mọ̀tò sọ̀lá àtọ̀ ó ní wọ́n ṣe kọ́ ọmọ ìsàn fàtàwà náà sọ̀sọ̀fọ̀ fáwọn àwọn ìwà kò sáfù dọ́gbandọ́gba فخرج رسول الله صلى الله عليه وسلم فندوا جده فتقدم وهو جنب anabi tó wá bọ́ síwájú jẹ́nàbà ti ń bẹ lára anabi fún makọ́ọ̀lì anabi wá sọ pé àìlẹ̀ mẹ́kàánì aláàrí fi kọ́ anabi ní bẹ́ẹ̀ ti wọn náà ẹ̀dúró bẹ́ẹ̀ fàrọ̀ jà á anabi wá padà sínú ilé fàrọ̀ sáfẹ̀lẹ̀ anabi wá wẹ̀ fún makọ́ọ̀rọ̀ dá anabi wá jáde padà wàrọ̀ fún yàtọ̀ máa orí anabi bẹ̀rẹ̀ sí kan tó tó fún gbogbo omi inú fẹ́ẹ́ àkọọ́lẹ̀ wá pé Jabir ibn Abdullah radiyallahu ta'ala anhu ẹjẹ́ kí n lọ fún Bukhari Imam Bukhari náà ó ní báàbù ó ní ọ̀rọ̀ nípa pé al-imam ìmáàmù ta'ridu lahu al-haja ba'da al-iqama kí máàmù oníbùkátà tó fẹ́ gbọ́ lẹ́yìn iqama nínú sọ̀rọ̀ Bukhari ni àti kàwé àdéhùn Anas ó ní òkè ìmọ̀ tó sọ̀lá fẹ̀tọ́ wọn nàbí yìí náà jí rọ̀jùlẹ̀ ànábi wa ń bọ ọkùnrin kan sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ sẹ́ni kejì òjò kan sẹ́ni kẹta òjò kan sọ nínú sèrè wàhálà jáde ọ̀sán abdullahi má Bukhari náà mọ́ ọ́nà adàbọ̀ mọ́ fọ́ ó ní arákùnrin kan wá bá nàbí pé ya Rasulullah ní ilé ìka haja òun ànábi mo ní bùkátà tí mo fẹ́ kó bá gbọ́ ẹ̀rú fi bá gbé dábàá kó kí wọn tán ìfẹ́ dàgbé ànábi sallallahu alaihi wasallam anabi wa akakọla ase anabi wa mú ọkùnrin yẹn bọ́ fẹ́gbẹ́ kan wọ́n ti kọ́ ọmọ o ó ní ìjà níbi lùmọ́sì anabi malik ni anabi wa mú dó fẹ́gbẹ́ kan mọ́sálásí fàmẹ́ kọ́ ọmọ ilà sọ̀la anabi sọ̀la àtàwọn wa padà wá sórí òun hàtà náà mẹ́lẹ̀kọ́ òun hàtà táwọn yẹn ti sùn lọ mo fi tó kọ́ àwọn ìfẹ́ lásán wípé nǹkan kan bá ṣẹlẹ̀ lórí yálà ó mọ̀ ṣẹlẹ̀ ní ọjọ́ tuesday àwọn ànímọ́ṣẹ́ láti abẹ́kìtọ̀ láti ìmọ̀gẹ́rẹ́ wọ́n ti ṣèkọ́ mọ̀ sànú wá rántí pé fóònù ni wọlé àlùwàlà ní gbangba ta irun ọ̀sìn kò ní ìlú ò bọ́ta fún mọ́sálásí náà ẹ̀yin jẹ́ báyìí ó ti gbọdọ̀ rí nù. ọ̀sẹ̀ nìkan wá ya ìwé ìwé ẹ̀sìn ẹ̀mí mọ́ ni ẹ̀yà rí pé ní àwọn àfáàfù máa ń sọ yìí pé àwọn àfáàfù àwọn onímọ̀ máa ń sọ wọ́n sọ pé wọ́n sọ pé العلم رخصة من فقه العلم رخصة من فقه في إيمان، tí mà bá tí mà ẹ̀sìn bá wà tí mà ń jẹ́ kí nǹkan ó bẹ́ èèyàn lọ́rùn ni ìmọ̀ ìbẹ̀rù ni mà ń mú wá ìbẹ̀rù yẹn wà ní kì í ṣèbẹ̀rù tí àìfẹ́ ṣe ní ṣékìhìn láti di àjọyìn pé o lè rí báyìí o lè rí báyìí wọ́n ní wà á nà sàṣàdó ṣùgbọ́n kí nǹkan ó le kókóókó yà tó lu owó kó lọ àhàlà gbogbo èèyàn pátá ló lè mú nǹkan le kókó dandan lẹ́yìn kọ́mọ̀ gan àti kíní kò yẹ kí ìjọba sọmọ wà ń bẹ̀ sẹ́ni kan pàtó wọn ẹgbẹ́ máa yẹ kódà gan nínú mọ́sálásí gan nínú àwọn kan fẹ́ ká máa ṣe òun náà ni pé aago ń gbà tá ń yàgò ń yẹ kálukó kan a mú ti tẹ̀ wá ṣùgbọ́n tí nǹkan bá yé èèyàn alamuro ìdàdọ́ ọ̀sáfà wọ́n ìdàsáfà àbọ̀ ìgbà míì ìsìláàmù dẹ̀wọ́ bí nǹkan tó bá rí pé àtúntò ń ṣe àtẹ́ ìwọ́jú yóò tún fún yóò tún fà á ibi tó ti dẹ̀ ibi tó ti ro èèyàn gbọdọ̀ máa mọ̀ òfin bá ti mọ̀ náà ní pé tá a bá ń jókòó òru jókòó báyìí àbí ọlọ́run subhanahu wa ta'ala jọ̀mọ́ ọlọ́mọ́ta àrùn ọlọ́mọ ń sàmúlò àdúró ẹ̀ dọ́nà bá tóbi wà ìpinnu àdìgún náà kò sí nǹkan kan bọ́lọ̀ àbẹ̀wò ọ̀rọ̀ kọ́mọ fara ìṣe bẹ́ẹ̀ ìgbẹ́ náà àwọn iṣẹ́ àti wọ́n fún wa ní ọ̀nà táàrin ọlọ́mọ ká jẹ́ kí ari wọn pẹ́ nínú ẹni tí torípa náà wà Muhammad sallallahu alaihi wa sallam anábì ní ìdá àhábà ahadukum akọ́ fáàlì yukhbiru annahu yuhibbu anábì tẹ́ni kọ̀ọ̀kan yín tó bá nífẹ̀ẹ́ kó máa fi mọ̀ fóun nífẹ̀ẹ́ àwọn aláìní nífẹ̀ẹ́ púpọ̀ ọ̀nà àwọn ṣẹ́kọ̀ọ́ wa tó abiyamọ ọba sùhánù ọ̀tálá yìí fẹ́ tọ́mọ ọba fi tó wa láàrin àti tọ́mọ àyá ọmọ kọ́ máa jẹ kó bàjẹ́ láì láàrin. ìgbé tí kì í bá ṣe abẹ́ ẹ̀fẹ́ ẹ̀kọ́ tí wọ́n pọ̀ ju ká ń sọ̀rọ̀ kan sọ pé tèmi náà fún sọ́ni wọn. ìgbàgbọ́ ní pẹ̀lẹ́ wà ọlọ́run kọ́ mọ́tàn àgbàdìdé kó ló máa tẹ̀ fún àwọn ọ̀sẹ̀kẹ̀ ọlọ́ àlè wà lẹ́kùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ìjọ tó tún máa kọ́ ọ́ àti àwọn ọ̀pọ̀ àti ìjọba àyẹ̀kọ́ sọ́nà ọ̀bẹ̀rù náà fún ẹ̀jẹ̀ tó náà mọ̀ máa rí ṣẹ́rí ìdí ẹ̀sìn fún wa láwọn ọdún ìdí ìfẹ́ gbé owó ṣe àgbọ̀n náà àti àdúgbò náà ti àwọn mùsùlùmí láyé máa ń wà yóò máa sọ fún wa máa tẹ̀lé rẹ̀ nígbà àti ìdí àti ìdá ní kúkú ròyìn tí mo gbà pé ọ̀rọ̀ tí ẹ bá wà sí gẹ́gẹ́ bí àgbóyè mi lórí ẹ̀ àdúpẹ́ ìjẹ́ ànáàmì fún ọmọ tó lọ́wọ́ wa ló sọ́dà ó ti ọlọ́run ti ẹran ó lè tó bá ẹni tó dé ọwọ́ àwa lókè láti tẹ̀lé ojú ọ̀nà yẹn tó ṣe kí ẹ bẹ̀rẹ̀. wọ́n gbà wá púpọ̀ nínú àwọn tí wọ́n sọ fún wa yìí tọ́jú ẹ pé a rí i pé ànábì náà ń gbà yẹ ọlọ́lọ́ àlùfẹ́lẹ̀ àwọn tí wọ́n bá náà bí yorùbá ọ̀pọ̀lọpọ̀ àdéhùn wọn òun náà ní àwọn ní ọ̀nà ọmọ fún wa yìí tó bí àtúnṣe ìgbésí ayé kí ló wá ṣẹlẹ̀ kankan bí ọ̀rọ̀ yẹn ti rí tó ọ̀pọ̀lọpọ̀ àwọn àjùmọ̀ta àwọn abẹ́ náà tó lè fi kún bóyá ìjọba sọ pé ó ti rí nọ́mbà wánà bẹ́ẹ̀ ti kú lẹ̀

àwọn ọmọ tí àwọn tó ti wá bí yẹn lókè àwọn lè ká lè máa rí ọmọ náà wà lẹ ẹ̀yìn wá ká fún wọn tó owó wá sí i àwọn ọmọ yẹn ni wọ́n ń tò ní ẹni tó ti fọ́nà wa nínú fọ́nà tí wọ́n gbà tó ibẹ̀ lọ́wọ́ ẹ̀ tí wọ́n wáyé fún mi àti wọ́n ń sọ fún mi pé ìmọ̀ ìjẹ́ ẹgbẹ́ wọn máa fọ́ ẹ ti fọ́nà yẹ kó ti fọ́nà mo dẹ̀ rí nínú ìyànnà náà ń dé fún mi ìgbà pé àti ìpè ọlọ́mọ ìgbà ti àrùn tó ibi tí ọ̀rọ̀ yẹn ti wá wá nù wípé ọjọ́ ti lọ ẹ̀ẹ́dá ìjà pé o pé àmọ̀ ìyànjú rẹ̀ ní èyí àwọn àlàyé yẹn pé àti ìpè ìgbà pẹ̀lú àwọn àlàyé tá a lọ sọ̀rọ̀. ẹ ẹ jù láti lọ ẹ̀rọ ẹ tó ń ṣe rí bá bí àwùjọ wa ṣe rí báwọn ṣẹ́ ti máa ṣe ní àfikún ìkan wà tó owó ní mọ̀mọ́ fúláṣí tí ní ilé tó ti fún ìpẹ̀lẹ̀. Sẹ́rí kámọ̀ tó bá mú ìpọ̀ kan mọ̀ nínú àtúnṣe olùkírun. Ìjọba wà ní ìsàkà fún wa. Ó ní tùkọ́mù li Rasulillahi sallallahu alaihi wasallam. Ọ̀yàkùdù náà tún nà sọ̀rọ̀ ọ̀hún. Ìwọ́n ó ṣèkọ́ mọ̀ tán àti mọ̀ tó bá Yòókì ẹni tó fi yí ṣe kódà tí mòfin ìyẹn tó fẹ́ tẹ̀kọ́ mọ̀ kó o gbé fáfú fáfú àdádálẹ̀ tẹ bá wà wùdọ̀ wa fáfú là máa ń tò ṣáájú kọ̀ máa àtẹlẹ́lẹ̀ bẹ́ẹ̀ ẹni tí ò bá fẹ́ wá tó fáfú nǹkan wọ́n máa wò ní aláṣẹ ibi tí wàhálà tó ń wọlé lọ́nà yìí bọ̀ ìyẹn ni ó gbà ta ni ó gbà kó jẹ́ pé à ń ṣèkọ́ mọ̀ àti èrí máa tàbí nígbàdí tó ń bọ̀ wọn àníyàn o tàbí mùkímù ti mọ̀ pé ìmọ̀ọ́mù kò ní pẹ́ dé má àti tí wọ́n dé tó ó wá ń ṣe kọ́mà tàbí ààyè gbà tí mùkímù ṣe kọ́mà káwá tó wà lórí ìjókòó wa nígbà náà ti ṣe fàlàtà owó hàtà àtàrà òní ìdá òkè mà ti sọ̀la ànábi ní ìgbà míì ìgbà bá ṣe kọ́mà o fàlàtà owó hàtà àtàrà òní ẹ̀ gbọ́dọ̀ ìgbé tí ẹni olùṣèkọ́mọ̀ bá ń ṣèkọ́ mọ̀ òun ń sojú kejì ẹ̀yìn àwọn òsì bùkátà ká dìde tá a fi rí lè máa mú tábọ́ a sọ pé ẹ̀kọ́ kan níbi àdéhùn ẹlẹ́ẹ̀kejì tá a kà fún ajáde ibùdó samurọ ẹ̀kọ́ kan yóò wà fún wa pé kí náà lákòókò ṣe náà ìkọ́mọ̀ náà lákòókò ṣe ká tó tó tá a fún kò sígbà tá a tó tá a fún ṣáájú nǹkan ọmọ àti tẹlẹlẹ ọlọ́wà rẹ̀ àti ìfẹ́ amòfí àwọn pápá àti àwọn ṣíwà àti àwọn ṣíwà ló ń bá àpàlẹ́ pàtàkì. ní ọ̀pọ̀n tí ó bà mí lẹ́rù nígbà tí ẹ̀kọ́ tó dé ó bà mí lẹ́rù ẹ farabalẹ̀ ẹ fi bẹ́ẹ̀ ti gbọ́dọ̀ kalẹ̀ lánàá kọ́ ni mo bá náà tẹ̀sí ibi tí wọ́n níbi tí ẹni méjì bá ti níjà àbí wọ́n níbi tí onímọ̀ méjì bá ti ti pàǹpà tẹ̀sí ẹ̀ tó ibi tí mò ń sọ̀rọ̀ lọ ẹ̀ sọ pé bóyá àwọn sáà sàmbá nígbà tẹ̀sí ọ̀nà ìṣẹ̀ ń pè àwọn sáà bá láti pàjùmọ́ níyà àwọn àlàjì wá láti ìbòrò wọ́n wà mo sọ àwọn máa wò pé ṣé ṣé àtàkù fún ọ̀fẹ́ àwọn ìṣòro ẹ̀yìn àwọn ìṣòro ló wà sàkọ́ra wà balẹ̀ tẹ́lẹ̀ tó tẹ́lẹ̀ tó rọ̀ ló ń bá yé títí ọ̀rọ̀ fúnlẹ̀ bẹ̀rẹ̀ rọ̀ tó bá lè lè yé lórí tọ́jú pé ìkan kan náà ni ọ̀pá ti lò ọ̀pá tàkùn mẹ́rẹ̀ tó lè lò ó ní inú ọ̀mẹ́sìn ìgbésẹ̀ àgbàgbọ̀ yìí pọ̀ jù.

ọlọ́run kàlẹ́ fún ọkùnrin ọlọ́run kàlẹ́ fún ọkùnrin ohun tẹ́ ẹ gbé kalẹ̀ yìí kódà nípa wà bí ìbá jẹ́ ọmọ tuntun tọrọ jẹ́ bí làákà rẹ̀ fẹ́ yìí bọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àbọ̀ jẹ́ alágídí tó ṣe ẹtí máa mú un fún mu bẹ́ẹ̀ ti kúrò yìí kalẹ̀ alẹ́tẹ̀rẹ̀ ọ̀rọ̀ látàrí ó ti tutù kódà nípa wà gan nínú orí ó tún tó àwọn tó ń ṣàlàyé ọ̀rọ̀ yìí ẹjẹ́ kóun náà máa sílẹ̀ ìgbé àti àwọn alájí wa àwọn ẹ̀sùn náà wà náà wà bá wa àtàwọn ọmọ kí wọn. <laughs> àgbẹ̀ni abalẹ̀ lọ́wọ́ ní sábà tó fi ẹ̀sìn wá sí báyìí torí pé a ti géèlì lé ìgbìmọ̀ láti ẹ̀ka àdáyé fún wa tó ọlọ́wà yóò sàn náà láti máa gbá bọ̀lọ̀ ọ̀la fún wa. ọgbẹ́ àìjọ tí ń sọ̀rọ̀ lórí ìgbà tí bá mi nọ́mbà one òun náà ni pé tí a bá fẹ́ nínú náà. ọ̀rọ̀ ẹ̀sìn báyìí. àwọn tí ó bẹ́ ní ìyè dáadáa kò sí àbàtì kankan ilé ìsìn àwọn kó síra wọn wá wọ́n kà ní wọn àwọn náà kó síra wọn wá wọ́n kà ní wọn tó ọ̀rọ̀ kan náà ni ó sọ kò lè kò lè takora wọn àwọn náà wà jẹ́mọ́ sí fún pé à ṣe rí ní bẹ́ẹ̀ náà kò lè dídí àwọn ìlú òkèlè mọ́ mo màmá tó ṣe ilé ìpín àwọn àbá mi méjèèjì òun náà ni màá kó wa tí mo sọ fún yín tí mo sọ fún yín tí mo sọ fún yín lẹ́yìn ìjọba mọ̀ ìsọfún kọ̀ọ̀kan nù wọn. ìsọfún kọ̀ọ̀kan nù wọn kódà kà mo tún bẹ́ẹ̀ sí pàmò àmà rẹ̀ pé àti ìlú ẹ̀mọ́ ní ọ̀hún méjì náà dùn kí n tó kí n tó gbàdé kẹta ọ̀gá wa ọ̀hún méjì náà dùn tó ń tó pé mọ́sáàsì mọ́sáàsì fún tó. tó òun náà ní pé tẹ̀mú ọmọ ẹ̀dẹ́ yàn bá a ti máa ro nǹkan wọ́n ní àbá rẹ àbá a tó súnmọ́ ló ti wà àbá rẹ̀ tó jìnnà mọ́ ló ti wà ó máa fẹ̀rẹ̀ lọ́kàn àwọn èèyàn kò sí nínú gbogbo jàmá tó wà mọ́sálásì kò sí ẹni àwọn méjèèjì mi ẹ ti mọ̀ pé àwọn àbá mi ni àwọn méjèèjì àwọn èèyàn mi wọ́n ní àbá àwọn èèyàn mi àìsàn ìdánilójúmọ́ òun mo fi fẹ́ balance kìíní kábọ̀ nǹkan táwọn ò sọ kábọ̀ nǹkan táwọn sọ kí gbogbo wa kí ọ̀rọ̀ yìí kó fi lè fúyẹ́ everybody lè mọ ibi tá a mọ̀ tó kí ajá sì máa nǹkan tá a lórí àmọ́ sí ara yìí

kó yà ọ̀gá àmì aláìsí ọ̀pẹ́ àbára sọ̀rọ̀ ẹ̀kọ́ báyà ló ti ní là wọ́n ti wá ayé ìbílẹ̀ ní ewu kọ́lá náà fẹ́ máa wọ́n ti ṣe ibi tí wọ́n wọ́n ṣe aláìsí ṣe wọ́n ti sọ àgbà kan nípa àgbà lẹ́yìn náà wọ́n àlàyé ọ̀rọ̀ àlàyé ẹ̀jẹ̀ láti lọ fún àlùfẹ́ ẹ̀kọ́ alẹ́ ìgbà ale ni mɔgɔ b'a fɛ a ka ɲɛ ma ale ko ale ale ma ale ma mɔ mɔni dɔ de dɔn ale ko yɛrɛ la fɔ jɛn ale ale ko ale ko ko ni ma se ka jɔ yen fɔ jɛn la fɔ ni so o jɛn dɔ bɛ se ɛ ko sɛbɛn mɔ bɛ ɛ ale de bɛ se ɛ yamma do ko mo k'a se se kɔn ma a to so e mo ka se bɛ sabali b'a fɔ ko pe a ni se kɔn ma o a ni a ni sɔ k'a fɔ ko se kɔn ma o sabu wɛrɛ b'a yɛrɛ ko ni wọ́n bèrè wọ́n bèrè àlàyé gan wọ́n kàn fún ìkàbá ìṣẹ̀lẹ̀. àwọn náà wá ìmọ̀ ẹ wá sọ pé ìmáàmù ni ó yíwu dàbí pé ó yẹ ìfọ́ mọ́ nàmbà sálábì bíi mi májálà kìíní nìyẹn pé èmi sọ pé ìmáàmù yóò sọ pé ọyà ìkọ́ mu nígbà tí wàá ti sílẹ̀ mọ́nu ìmáàmù ìwádìí lọ pé ìgbàmọ̀ lọ pé irọ́ májálà kìíní nìyẹn májálà kejì ó ní pé ṣé ó ní ìdíkà tó sáfù kò tó sáfù èmi sọ pé ká tó sáfù ká tó bẹ̀rẹ̀ ẹ̀rù ká tó bẹ̀rẹ̀ ẹ̀rù tó òun sọ pé àwọn òun sọ pé àtẹkọ̀mọ́ tó o tẹ̀ ọ̀pọ̀ túmọ̀ tààlà túmọ̀ tààlà lèmi ní ìmáàmù ní ó lọ ìkọ́mọ̀ nígbà tó ti ṣe bí ẹ̀mí ìmú ní àfihàn máa gbọ́ bí ìmáàmù ìmáàmù ló ń darí o ìmáàmù ló ń láti sọ fún ọ pé ìfọ́mọ̀ tó ní. lórí ìyẹn ẹ̀rọ ìyẹn. No, ìjọba ẹ̀rọ. Ẹ̀fọ́ wọ̀nyí ẹ̀ bọ̀dọ̀ tẹ́fà bẹ́ẹ̀ mo sọ bẹ́ẹ̀ mi ò sọ bẹ́ẹ̀ àti àtijọ́ àtàtijọ́ wo tó lọ sí ẹ̀. Ẹ̀tọ́ bá rẹ̀ pé tábàlẹ̀ tábàlẹ̀ tábà gbọ́ pé bóòlù ní pẹ̀lú farabalẹ̀ pẹ̀lú farabalẹ̀ ẹ̀ pé àmọ̀ yóò ń tẹ́wọ́ àtẹ̀wọ̀ ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ bá mọ̀.

ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ mọ́tíláṣí ni wọ́n ti àfikún wà ó papọ̀ mọ́ra wọn ẹ̀rọ̀mí ẹ̀rọ̀mí ten àǹfààní ẹ̀rọ̀mí ti five àǹfààní tó ẹwà tó kankan pé làwọn ilé tẹ̀lé kásìkò yẹn tó káwọn àmọ́ àwọn àmọ́ kankan pé ọmọ kọjá nígbà tó àtẹ̀kọ̀ lára náà á lè fara tó jẹ wà fún wa nínú náà. ẹgbọ́n ẹgbọ́n yìí o ìdẹ̀kùn wà fún wa lọ́dún àlásìkò òun kí ẹ̀rọ pé afẹ́ kírun kírun wọlé ní ten after ẹ̀ tó bá kírun five after òṣì dára tó kò ní ìrùn. bẹ́ẹ̀ ni jẹ́ pé apá tí o ti wọlé. ọ̀pọ̀ ní báwọn ní báwọn gbọ́ ni pé kámọ̀ mọ̀ ní kókó. pé ten apá ti lù ẹja tí ẹja tí o bẹ́ẹ̀ báwọn pé máa ń bù bẹ́ẹ̀. ó ń bẹ báwọn mọ́ sára ó ti jẹ ẹ̀sìn máa ń wá ìlú ìlà. wọ́n máa ń bàtà lọ́wọ́ ń ta. a tí mo ti ń bọ̀ mo ní àádùn ní màmú mi mo dẹ̀ wọ́n pé kò táwọn mi lọ pé a ti dùn mọ́ bẹ́ẹ̀ tí ìmáàmù ó ti àwọn ọ̀dà lùwàlà fún wọn fi wọn àwọn yóò fi òfin wa nígbà pé àti mo ti ní wọn ti ń bọ̀ ń yẹn ẹ̀dúró kí ìmáàmù fi òfin wa níbẹ̀ yẹn. Thank bí ó bá àtẹ̀lé tó pẹ́ tó táwọn lọ lé táwọn ìlú tuntun lọ. Question ti mi ni kò fẹ́ kúrò níbi àgbèrè tá a ti sọ̀rọ̀ ẹ̀ bọ̀. Àwọn ọmọ sẹ́la. No, mi kò ìbéèrè mi. Ọ́ tí bàbá ọmọ obìnrin tó gboyún nígbà tó rà lọ sùn inú bàbá ọ̀dà àdùsí tó fi débi pé ọmọ yẹn sábùkú ló lé lẹ́yìn ìgbà tó wọ ọmọ yẹn aláwọ̀ kan tán tí ó wáyé wọ́n ń ṣe ìgbìyànjú pé á ah, bàbá ẹ mọ̀jẹ̀ ká máa gba ṣàìtàn láàyè pé ká yanjú ọ̀rọ̀ yìí kẹ́ ẹ yọ̀ǹda wọn yìí kẹ́ ẹ ṣe tó bá yẹ kẹ́ ẹ ṣe kọ́ mọ́ ọ̀rọ̀ rẹ̀ kó má di pé á tún wọn ṣàìtàn láàyè lórí wọn bàbá tá yàrá pé tó bá mú kàdídé tó lọ lọ kó lọ sí yẹn wá pé ah disappoint o ní kúkú wéèrè ọmọ yẹn lílọ sọmọ tó wá fún mi ọmọ wa bí mi ẹlẹ́ẹ̀kejì wọ́n wá ń pèsè à ìjọba ẹ̀ ní àtikọ́ o tó fún àwọn tó bá jẹ́ bí ẹ̀rọ yẹn tí ni ìgbésẹ̀ táwọn tí wọ́n lè àtẹ́ǹdì irú àtikọ́ báyìí àbí báwo mi ò bẹ́ẹ̀.

ìgbà míì ń bẹ ó jẹ́ kò ní wù kó òun lọ lé ọkọ àwọn bàbá rẹ̀ àwọn ẹ̀fọ́dà nígbà ẹ̀jẹ̀ àti kòkòrò lọ kò lè kó gbogbo ara òun náà tán kí lòun tọ́jú sí òun sì tẹ̀pẹ́rẹ́ díẹ̀ ti wá kó mo fẹ́ kí lè máa jẹ́ bàbá obìnrin tí bá ti wá pé káwọn ọ̀rọ̀ gbà á ah, òbí kàwé òbí gbogbo nìkan àwọn ti sọ lọ́la rẹ̀ ọ̀sán ó ní ìdá ìjọ ọkùnrin tọ̀dọ̀ náà bí wọn kóró kọ́ ọ̀gbọ̀n ìdè tí ẹni tẹ́ yọ ń fún wàrà ìpèsè bá wá bá yín ó fẹ́ fi ọmọ yín ẹ fún níyàwó bẹ́ẹ̀ bá ilé ṣe bẹ́ẹ̀ sẹ́kùn tó ọdún ìpínlẹ̀ tó wọn pàtàkì kèrè ìtínà àti ìbàjẹ́ ńlá lọ́nà tẹ̀lé lórí ayé káwọn ọ̀gbìn ní wọn máa fi aláìmọ bàbá wọn tó di eléyìí pé bàbá yẹn kàkì jùlọ látàrí gbọ́dá gbò lórí ṣàhádà ayé ọmọ ọmọ akótó lọ́kọ̀ at the same time ọmọ yẹn náà ṣe ń dí ọ̀dà torí pé tó fi jùlọ ni wọ́n ń sùn torí kọ́ lọ́kọ̀ ó fi ara rẹ̀ lọ́kọ̀ àmọ́tí sọ́lọ́lá rẹ̀ ọ̀sán gbẹ̀rẹ̀ pé gbogbo ìṣèlú obìnrin ọba lọ́kọ̀ láì fi tó wà níbi ìgbẹ́jọ́ lọ́kọ̀ ẹ̀yìn ọ̀gá mi ń gbìn yẹn. lóde ilé mi pé olóṣèlú ọmọbìnrin yẹn gbìn lókè ọmọ ìgbìmọ̀ lójú ọ̀gá àmà ọkùnrin tó fún lóyún ọ̀gá àmà ni ọkùnrin náà àwọn gangan lóyún àwọn ọ̀gá àmà. lóde ilé mi pé irú ẹbí wọn ò ní bùkátà tó lọ ọrùn ìjókòó ìjókòó yẹn lásìkò torí pé sàárọ̀ náà àrùn ìdóni ọ̀sẹ̀ kan wá. ولا تعاون على الاثم والعدوان tọ́lọ̀ bá sọ ni ẹ ràn án lọ́wọ́ lórí dáadáa àti payọ̀ ọlọ́run ẹ má ràn án lọ́wọ́ lórí ẹ̀ṣẹ̀ àti ìjọba lórí ẹ̀ṣẹ̀ nígbà tó ẹ̀ṣẹ̀ ni nígbà wa lónìí ìdábì wọn ni àti ní bàbá rẹ tó kù àti ní kíní kan bàbá aláṣẹ ìbílẹ̀ ń parí sọ nípé wọn káwọn ẹbí ó tún lọ pé ẹja tó bá ọlọ́jọ́ jọ ọmọ ẹ̀jẹ̀ òun náà ní máa tó ṣe láìjà ó lè rúfèé ní olùdókè mi ìlú ní ìdìbò padà sí èrè nírọ ìlùsè ní nírọ ìlùsè ní oní pé àìbọ̀dà àdámà ọ̀daràn tẹ àìbá àdámà ìkọ̀daràn lọ ọ̀yọ́ àti báyìí ọ̀yọ́ àgbọ̀mọ̀ lọ sí bàbá rẹ náà ọ̀yọ́ àmọ́kọ̀ rẹ lọ́wọ́ bàbá òtún wọn di ní títà ní mọ́kọ̀. ìbò fún ọyọ́ fún mi kọ̀ọ̀kan rí. oníṣègbèsè tó ti tà ní ti kọ́ ló dé ọyọ́ kó ti gbégbèsè ẹ̀kọ́ mọ bí wọ́n ti rídìò nù bàbá tó ọ̀dà bàbá àmú sí àdá tẹ̀lé àwọn tẹ̀lé tẹ̀lé àmú wa ẹ̀sẹ̀ àdì àti ìlú mẹ́lẹ̀ yìí tó àbá tẹ̀ àkàmà dá Irú ọmọ irú ọmọ bẹ́ẹ̀ irú ọmọ tó bẹ́ẹ̀ láti.

lórí násàrà tó ti dùn ní pé ọmọ tí bàbá tó ní ọmọ tí ọba dì náà rẹ̀ kò ló ní bàbá tó ní ọmọ tí ó dì náà rẹ̀ ọmọ nífìlà yìí àbí wọ́n ti nífìlà rẹ̀ sí bàbá ọmọ yìí wọ́n lẹ́sẹ̀ kọ́kọ́ àwọn obìnrin wọn lẹ́sẹ̀ pé wọ́n ti dì náà ṣùgbọ́n bàbá ti lè di pé bàbá kọ oyún tí àwọn rẹ̀ ní oyún tí àwọn rẹ̀ ní bàbá àkọ́kọ́ ìgbé kọ́ lórí ní kan ọmọ mi ó ṣe àfihàn rẹ̀ sí ìyá rẹ̀ ni wọn ò níbi títí bàbá rẹ̀ ọmọ bàbá kan sàmì àwọn àrùn àrùn bẹ́ẹ̀ náà ni kóbìnrin náà mẹ́rin tó fún ní kọ́lọ́mù ìpínlẹ̀ àríwá àbọ̀wọ̀ ọ̀dọ̀ bàbá rẹ̀ wọ́n ti sàbí. but iṣẹ́ mi sọ pé ju ìpèlè pé wọ́n ti ní ìjọba ọ̀rọ̀ àwọn ọ̀dún mẹ́rọ́dà àwọn olùmọ̀ lọ́sọ̀ pé ó fi ọmọ bẹ́ẹ̀ tí wọ́n bá bí láì sí ákùdùn sọ̀yè ákùdùn nìka tọ́lá làbẹ́ láàrin bàbá àti ìyá ẹjọ́ tí kódà nígbà tí àwọn gbà kó lòún lọ́mọ wọ́n ti ní ìgbà rẹ̀ síyàwó láti fi ìyà jẹ ọkùnrin kó lè bá ìjẹ́ kọ̀ọ̀kan àwọn ọkùnrin tó máa dé gbọ́dọ̀ fún kílẹ̀ bọ́ọ̀lù wọn bọ́ọ̀lù òní kò lè jẹ máa kò lè jẹ máa kò lè jẹ máa kò lè jẹ máa mi kò lè jẹ kò lè jẹ mi. wọ́n lè pẹ́ ló fún wọn lóra bá ń bá wọn. ìlú ẹ̀ ti mọ̀ fẹ́ bọ́ọ̀lù méjì ẹ̀ bọ́ọ̀lù méjì mọ̀ lọ́dọ̀ àwọn tó sọ pé tí bàbá wọn bá gbà fún un lọ́dọ̀ wọ́n pè fún un. bọ̀ lọ́dọ̀ àwọn àwọn làmọ́ ṣèjì ni pé ogún òjì àwọn ọ̀jẹ̀ Thank you. Amen. Ah,